الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته آه، درسنا اليوم إن شاء الله في الحديث السادس من أحاديث كتاب عمدة الأحكام من كلام خير الأنام الحافظ عبد الغني المقدسي رحمة الله عليه حديث والوني أني حديث لكفة إنه أحاديث ترى عمدة الأحكام التي أنكى لصوصه ti alḥafiz abdulghani makdisi tí wọn ṣe àgbékalẹ̀ rẹ̀ kọlọn kó kó ṣe àlékún kẹrẹ fún wọn. naam kí a ka بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا شرب القلب إذا شرب الكلب في إناء أحدكم فليكسله سبعة والمسلم أولهن بالتراب ولو في حديث عبد الله بن مغفل رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا ولد القلب في الإناء فاغسلوه سبعا وفروه الثاني وفروه الثامن وعصروه وعصروه الثامن بالتراب عن أبي هريرة رضي الله عنه قال أو عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا شرب الكلب في إناء أحدكم فليغسله سبعا حديثي راوي الحديث أن تبع حديثي ولا تدى النبوة محمد صلى الله عليه وسلم òun náà ni àgbánú àwọn sọ̀hábí anábì tí a ti ka àdísì rẹ̀ lọ́pọ̀lọpọ̀ alìmáàmù abu huraira kọ́lọ́nkọ́ba wa ṣàlékún ìyọnu fún abu huraira àti gbogbo àwọn sọ̀hábí anábì wa muhammad sallallahu alayhi wa sallam. abu huraira ń sọ fún wa pé òun gbọ́ láti ọ̀dọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam tànàbì ni ìdá sharibal kalibu fi ináhi ahadikum falyaghsilhu sab'a abu huraira alanabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní bí ajá bá tẹnu bọ igbá ẹnìkan nù yín tó mumi nù gbá rẹ̀ fáliyẹsílù sábà ìdájọ́ ṣẹ̀ríà ni pé ó di tú láàsì kọfọ igbá tájá tẹnu bọ mumi yìí kọfọ lẹ́ẹ̀mejì wàfíìrì wáyà tí ń lu mùsùlùmí. nínú riwaya tó wà nínú kíra sahihi muslim afi kuntum bembe pé ula húnna biturab kódà kọ́ ma jẹ́ pé yọ ká le méje lásán òfin ni pé nu ẹ̀ méjèèjì yìí àkọ́kọ́ nbe bẹ̀ ọ gbọ́dọ̀ fi yẹ̀pẹ̀ kún. وله في حديث عبد الله بن مغفل وله أي لمسلم أيضا رحمه الله تعالى imam muslim tún gba hadithi wá láti ọ̀dọ̀ sahabi anabi mi tí a mọ̀ sí abdullahi ibn mughaffal radiyallahu ta'ala anhu anna rasulallah sallallahu alayhi wa sallam qaal pé jíṣẹ́ ọlọ́run sọ báyìí pé idha walaga al-kalibu fil ina'i faksiluhu sab'a tí ajá bá tẹnu bọ igbá faksiluhu sab'a ẹ̀mẹ́jẹ ní kẹfọ́ wàá fi rúhu sáàmìnà tàbí tùrọ̀b ẹ tún wàá fi yẹ̀pẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹjọ. hadithu yìí ó kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ sínú. hadithu yìí tá a bá wò ó fara mọ́ ohun tí à ń bá bọ̀ níjẹ̀jọ́ ń pa pé tí àwọn àáfàá bá ń sọ̀rọ̀ ń pa àtọ̀hárà báwo la ṣe é sì mọ́ra wọ́n tún máa wá sọ fún wa kí ni ntọ́lẹ́tọ̀ láti fi ṣèmára òun nírú omi wo la lè fi ṣèmára ara ẹ̀ náà ni hadithi wa tò níyì. idha walaga al-kalbu fi ina'i ahadikum bí ajá bá tẹnu bọ igbá tó mú mi. lafzu méjì ni hadithi bá bá ṣe rí wájú wa fi lafzin idha shariba bájá bá mú mi tá a gbégbá kalẹ̀ tá a bomi sí i ó lè jẹ́ omi tá a fẹ́ fi sàlùwàlá ó lè jẹ́ omi tá fi wẹ̀ ó lè jẹ́ omi tá a fẹ́ lò but ajá wa dé ọtẹnubọ igba omi wa àkọ́kọ́ ni pé ajá yìí tó bá tẹnubọ gba omi wa tí ò mu nǹkan kan mẹ́ kí ni ìdájọ́ sẹ̀rí à ń parẹ́ tí fi mọ ní pé òun tẹnubọ ó tún mú nu omi wa ó mu gbogbo ẹ̀ tán lápèjúwe fi gbá nìkan lẹ̀ àbómo díẹ̀ nu omi yìí ọ̀sẹ̀ díẹ̀ kù kí ni ìdájọ́ ṣẹ̀rí à ń pa omi díẹ̀ tọ́sẹ̀ kù yìí èyí tó sì mú tán yẹnyẹn tó pé gbá nìkan ló fi ilẹ̀ kí ni ìdájọ́ ṣẹ̀rí à ń pa agbá yìí gbogbo eléyìí ní anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ló ṣe lálàyé fún wa ní kúkúrú ni pé ìdáwálaga alwulugu fi lugati al-arab ìtumọ̀ ìdáwálaga al tí ajá bá tẹnu bọ igbá ẹnìkan nù yín bí ajá bá yọ àwọn rẹ̀ síta bìmùjá ẹnu pé ajá bá ti tọ́ba ti lè múùfù ahọ́n rẹ̀ nínú omi kan làwọn lárúbá ń pè ní wàlàgàlì kálíbù ajá ti ẹnu bọ omi ọyọ àwọn rẹ̀ jáde ọwọ́ àmì àwọn òsọ̀tún omi sósì kọ́dà bí òmu kankan nínú omi yìí sẹ̀ríà ní ìdá wàlàgàlì kálíbù fi ìpìlẹ̀ iná yìí fáksìlúhù sábà ẹnu pé ajá ti tẹnu bọ omi tá a gbé kalẹ̀ tọ́ yọ àwọn síbẹ̀. Si ó ti dèwọ̀ fún wa ká lóru omi bẹ́ẹ̀ nínú ìdájọ́ sẹ̀ríà kọ́dà eléyìí òun nìkan kọ́ ọ wá nu láfùrù míì nínú hadith míì mimma rawahu al-imamu muslim aydan imam muslim náà gbà wá bẹ́ẹ̀ ó ní anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní bí irú omi báyìí la fi ní ìṣeéṣe ká já omi mi kó mu tán yanyan ìṣiṣeéṣe kó mu díẹ̀ kó ṣẹ́kù irú omi tájà tẹnu bọ̀ kọ́dà bóyá pé bẹ́ẹ̀ kan la já mu ń bẹ́ẹ̀ ìdájọ́ sẹ̀ríà ń pa gbogbo ntọ́bákù ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ní fáliyòrèkó fal yorikhu kọda irú omi bẹ́ẹ̀ nù ni ìdáwàlẹ̀ alikalibu fil inahi fal yorikhu nínú riwaya lọ́dọ̀ imaamu muslim kọda irú omi yìí nù ni gbogbo omi tájà bá amúkú ajá àìsùn fi ṣe ìbádàmà. now abájá wa mú mi yìí tán àbíkọ̀ tiẹ̀ mú ọkàn fi àwọn ọyọ àwọn rẹ̀ síbẹ̀ lásán òun làdí fi ní ìdáwàlẹ̀ alikalibu ajá tó bá ti tẹnu omi nínú ìlànà ṣẹ̀ríà irú omi bẹ́ẹ̀ ò tún ṣe lò máa kọ́ra kìí ṣe omi nìkan lajá yìí kó ẹ̀gbin ló kó dọ̀tí bá iná ò igbá tá a gbé kalẹ̀ kọ́ra bí òsomi ń bẹ̀ tájá wa débẹ̀ tó fa àwọn rẹ̀ la igbá ìdájọ́ kan náà ni wọ́n nínú sẹ̀ríà Islam bí ajá bá débi pé kò sómi rárá nù gbá yìí o àmọ́ yọ àwọn rẹ̀ ó fẹ́ ọ̀fọ̀ àwọn rẹ̀ la igbá yẹn náà ntí sẹ̀ríà wí náà ni pé ní igbá yẹn ti dìdọ̀tí tú láti ní ká àbí nígbà míì ajá orí oúnjẹ lápèjúwe èyíkéyìí owó oúnjẹ ò tó lè kọ́ jẹ́ ọba oúnjẹ náà abọ́ ni ọba náà gbá ni wa mú ahọ́n rẹ̀ ó fi lẹ ó fi yí oúnjẹ tí ń bẹ nù báyìí oúnjẹ ti dẹ̀gbìn báyìí ni ṣẹ̀ríà ìsìláàmù ṣe là kalẹ̀ á padà sọ fún wa kí ni ìdájọ́ ìsìláàmù ń pa ajá gan tó tá fún wa bọ̀ lásán kí wàá ní ìhà tí sẹ̀rí ẹ̀sìláàmù kọ sáwọn tí ń bájá sùn tí wọ́n jọ ń jí wọ́n sì jọ ọmọ mùsùlùmí a padà mẹ́nu débẹ̀ yẹn náà but àdìsí wa táǹkà lọ́wọ́ ni pé ìdá wàlágà kẹ́líbù fi iná yìí àhàdìkùn nípa pé fi kìtàbì tọ̀hárà nípa bá a ṣe ṣe ìmára ní ọ̀rọ̀ ànábì muhammad sallam tá à ń sọ ohun tí ó ṣe pàtàkì ká máa ń bì ní pé irú omi báyìí kò ṣeé fi mára mọ́ a gbọ́dọ̀ múrú omi báyìí ká fi ṣàlùwàlá a gbọ́dọ̀ múro ń báyìí ká fẹ́ fi wẹ̀wẹ́ ọ̀ràn yẹn kan nínú sẹ̀ríà islam ó ní pé alihamudulilayi ọlọ́run ọjà wo ní irú rẹ̀ ń bí bọ́ téèyàn bá wo àwọn ìlú kan bí wọ́n ń bẹ mọ́sálásí ajá ò máa rìn káàkiri ń ta irú àwọn tó bá nírú ìṣòro báyìí túláàsì ni bíbì kan wọn ó wá tí wọ́n máa kọ́ àgé wọn sí ni gbogbo àdúgbò tó bá rí bẹ́ẹ̀ gbogbo òlú tó bá rí bẹ́ẹ̀ òfin òfin ìsìláàmù lélẹ́yìí kọba amókó ipá gé tá a fi sàlùwàlá kájú síta tájá ọmọ wa fi yọ máa fẹnu bọ̀ yọ máa mọmi bẹ àbíwọtọ ọlájà ní pé àgbẹ tó ń fi sàlùwà náà náà lọ máa fi bomi fájá eléyìí ọlẹtọ nu sẹríà islam torí pé gbogbo ntajà bá ti tẹnu bọ̀ òfin anagba muhammad sallallahu alaihi wa sallam tó gbé kalẹ̀ là ń kà fúnra wa yìí ó ní bájá bá ti lè tẹnu bọ̀ omi àbófin ahọ́n rẹ̀ láì gbá àbá gẹ̀ẹ́tì fáksì lóhùn sábà ẹfọ igbá yẹfọ àgẹyẹfọ ẹ̀ẹ̀méje kọlẹ mẹjọ ọmọlẹ akọkọ ntí amụ ń bẹ̀ ni pé ntí islam bá ní ká fọ̀ sẹ̀ríà èsì ntá àfin sí é ntí àkọ́kọ́ gbọ́yé ń yẹn ni pé ní àti nǹkan yẹn ti gbogbo ntí sẹ̀ríà islam bá ní fáksì efọ ẹ̀fọ́ kọ́nà kan péré ló ní ntí ni pé àṣírí gbá àbírú omi tájà islam ó ti di tá a lò òun ló fi mi lọdọ omi díẹ̀ lájà tẹnubọ̀ omi púpọ̀ lájà tẹnubọ̀ sájà ti tẹnubọ̀ náà fali yorì kuhu anabiwa muhammad sallallahu alaihi wa sallam lọ́pàṣẹ bẹ́ẹ̀ ó ní ká da irú omi bẹ́ẹ̀ nù. ó tún wọn lò rìwáyà míì tí ó tún kàn mẹ́lẹ̀ fún wa pé ẹ̀gbin ní kájà ó tẹnubọ̀ omi àbíkọ́ tẹnubọ̀ gbá àbíkọ́ tẹnubọ̀ bọ̀ wa. anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní tuhuru ìnáyì ahadikum nínú láfùlùmí tuhuru إناء أحدكم إذا ولغ بي الكلب أن يغسله سبعا tuhuru ìnáyì ahadikum nítorí lè sọ igbá àbábọ̀ ẹnìkọ̀ọ̀kan yín tájá bá tẹnu bọ̀ nítorí tó jẹ́ ó di ńtọ́ mọ́ òní pé kọ́ fọlẹ́ méje eléyìí náà fi ń yé wa pé ní ẹ̀gbin ní gbogbo ntí ajá bá tẹnu ní sẹ̀rí islam pè eléyìí ni àkọ́kọ́ tí ajá bá wá tẹnu igbá ó mú mi ń bẹ̀ kò mú mi ń bẹ̀ ọ̀fà sẹ̀ríà ní káfọ́ lẹ́ẹ̀méje kò tún wá fi mọ bẹ́ẹ̀ ó ní ula hunna biturab kọ́dà nínú òfin sẹ̀ríà ìsìláàmù ni pé ó tún wá wáyé pẹ̀ àkọ́kọ́ gbàtọ́ ọba fẹ́ fọ lẹ́ẹ̀méjèèje yìí yẹ̀pẹ̀ lọ́kọ̀ fi bẹ̀rẹ̀ kì í ṣe kọ́rọ̀ àǹfọ̀mí fọ̀ lásán lọ́rọ̀ ẹ̀gbin tajá nínú ìlànà sẹ̀ríà islam àbá àkọ́kọ́ da yẹ̀pẹ̀ síbi tí ajá tẹnubọ̀ káwa da omi lé òfin sáni pé lákọ̀ọ́kọ́ ìdábàfọ̀ náà méjèèjì ọ̀gbọ̀dọ̀ ní yẹ̀pẹ̀ nù. wùlàhùnà biturab tàbá tún wá wo hadith abdullahi ibn mughaffal gẹ́gẹ́ bí ìṣesí wa a sọ díẹ̀ fún wa ń pa àtàn gbèsè ayé asahabi aljalil abdullahi ibn mughaffal radiyallahu ta'ala bọ́sí ká tó débẹ̀ yẹn إذا شرب الكلب في إناء أحدكم فليغسله سبعا àdìsí ní ìdàṣẹ́ ìbàlìkẹ́lìbù fi iná yìí àhàdìkùn bájá bá tẹnu bọ igbá ẹnìkan nù yín àbómumi ń bẹ̀. a ti sọ fún àwọn jẹjọ pé àwọn nùsùsù sẹ̀ríà míì máa wa wà tákàrújú mákàràjà gàlìb tákàrújú kéèyàn má gbọ́ yín bíi pé ńgbà tí àdìsí ti ní iná ahadikum ìgbà ẹnìkọ̀ọ̀kan yín ìgbà tí ìbá ṣe tèmi bá jábá tẹnu bọ́ mo lè lò kò rí bẹ́ẹ̀ annasu huna kharaja makhraja al-ghalib fi sharia ni pé ma kharaja makhraja al-ghalib la mafhuma lahu àti rẹ̀ níjẹ̀jọ́ lápá báyìí náà ẹ ìgbà kọ́ la já tẹnubọ̀ lọ́dọ̀ tiwa garawa lọ́ tẹnubọ̀ sẹ̀ríà ìsìláàmù ni kí irú garawa yìí náà òfin tó mú igbá tájà tẹnubọ̀ òun ló mú garawa. torí pé ma kharaja makhraja al-ghalibi fala mafhuma lahu. ntí yẹ báyìí pé ní sẹ̀ríà lò ní pé ntọ́ kọ́mọ̀ torí pé láyà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam èyí tó kọ́mọ̀ tí wọ́n ń lò fi bomi òun náà nígbà lọ́jà nàbẹ̀ ọ̀sà pẹ̀jú wọn yẹn fún wọn. àwa tá a gbá ike ni wọ́n ń bomi tiẹ̀ sí ni àgé ló ń bu sí ni àti máa ń example tàgé wálẹ̀ kan garawa ló ń bu sí ni gbogbo ibi tájá bá ti lè tẹnubọ̀ nínú omi àtomi àti ntọ́ tẹnubọ̀ yẹn ó di nǹkan ẹlẹ́gbìn ìdájọ́ tómi ni pé fọ́ọ̀lì yorùbá kò ká da gbogbo omi tó kùnù ìdájọ́ ti ibi tó tẹnubọ̀ òun ni ká ṣe kí ni ká fọ lórí ẹ̀ méje ẹ̀ méje nìkan kọ́ òòlà húnná bí tùrọ̀ àkọ́kọ́ tá a fi bẹ̀rẹ̀ nu méjèèjì yìí ọgbọ̀dọ̀ jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀. Ah, hadithu abdullahi ibn mughaffal radiyallahu ta'ala anhu ọjọ́ hadith limamu abi huraira náà radiyallahu ta'ala anhuma tani abdullahi ibn mughaffal radiyallahu anhu nínú àwọn àgbà sahabi anabi muhammad sallallahu alaihi wa sallam òun ni abdullahi ibn mughaffal abdullahi ibn mughaffal ọdún keje lẹ́yìn hijira ló tó tẹ̀lé anabi muhammad sallallahu alaihi wa sallam ní islam tó bá ló tó gba islam ló tó tẹ̀lé anabi muhammad sallallahu alaihi wa sallam ó sì wá dún dáadáa títí tá nàbì fi sípò padà àti lẹ́yìn ìgbà tá nàbì ò sí mọ́ ó dúró dáadáa lórí islam nínú àwọn tí a máa rántí ń pa abdullahi ibn mughaffal ni pé tá a bá ń ka nínú alukur'an karim nínú sóràtú tọ́wọ́bà ọlọ́run sọ̀rọ̀ àwọn kan pé àwọn kan ò lẹ́bi nínú islam o bí ogun bá dé bí jihad bá dé tí wọn lágbára àti tẹ̀lé yín lọ àwọn wo wàlá alẹ́ lẹ́bí náà àwọn tí wọ́n bá wá bá wà nábì ipe kò antahmilahum tani ọ̀ràn wa létí ayà yẹn wàlá wàlá alẹ́lẹ́ kúltàlá ajidùmá ahmilukum alayhi àwọn tí wọ́n bá wá bá ọ pé wà nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam àwọn ò ní ta ra ẹṣin ta fi lógun à ra ọfà bẹ̀lẹ́ ta ra ìbọn wọ́n wá bá wa nẹ́bí sọ̀lọ́ sọ́lá pé tó àwa náà ṣe tán afẹ́ afẹ́ dá sí tọ́lọ́ àmà ló ẹ̀kọ́ la fẹ́ ká kọ́ mẹ́. ọlọ́run ṣàpèjúwe pé àwọn kan bẹ kì í ṣe pé wọ́n wá ti jókòó ní pé ntọ́lọ́ nǹkan wí àwọn tó lówó ní bá wí àwọn òsì ní káwọn máa sùn. wọ́n tún wá bá wa nẹ́bí sọ̀lọ́ sọ́lá pé anẹ́bí dákúnbọ́ bá ní tó lè fi ràn àwa náà lọ́wọ́ àwa náà fẹ́ ṣe tọ́lọ́ ìwà nẹ́bí ọmọ wa yí fáwọn kan gbà ẹ̀rí gbogbo ntẹ́mi náà ní mo ti lò fáwọn kan kúlítà láàjì dùmọ̀ àhìmẹ́lùkùmọ̀ yìí àwọn tí wàá nábì wọn máa sọ fún pé ah, èmi náà ní nǹkan kan tí mo lè fi ràn yín lọ́wọ́ èmi tí mo lè fi rẹsìn fún yín èmi eh, tí mo lè fi ra ọfà fún yín dépò tẹ́sí lọ ṣe jihad fi sabilillah ọlọ́run wa ròyìn wọn pé tawallaw wa a'yunuhum tafidu min ad-dam' ọlọ́run ní wàá nábì wọn wàá rí wọn pé bí wọ́n bá ṣe ń jẹ́yìn padà níbi èsì tó fún wọn yìí wọn ò ní máa yọ pé ọlọ́run jẹ́ ìdí bá a ṣe ọlọ́run ò ní ẹ̀sìn ọlọ́run tiẹ̀ ti bá wa sí ọlọ́run olówó tó ń yọrọ fà fún wa tawallahu a'yunahum tafidu min ad-dam wọ́n yẹ yẹn padà wọ́n mọ̀ wá wá mi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ pé á ah! àsìnírí wọn bá lọ ojú ojú ọ̀nà tọ́lọ́run yìí ara wọn ni abdullahi ibn mughaffal radiyallahu ta'ala ara wọn tá àyà sọ̀kalẹ̀ nítorí wọn àyà tá a kà fúnra wa yìí ara àwọn tó torí wọn sọ̀kalẹ̀ òun ni abdullahi ibn mughaffal wọn ò lówó wọn sì fẹ́ ṣe tọ́lọ́run wọ́n tún wá ń bá nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam pé dákun àbí orí wa yá lówó káfíṣe tọ́lọ́run àbóògùn wa ní ká fi ṣe tọ́lọ́wọ́ ànábì yóò tún wá sọ fún wọn gbà mí pé tó kò sí o wọn wá ní máa dunnú pé ọlọ́njẹ bára ṣe báríkà wa. tọ́wọ́lá o bí wọ́n bá ti ń yẹ̀yìn padà wá àyùnúhùn wá àyùnúhùn tafidu min ad-dami omi ọmọ wa sẹ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lójú wọn ní ti bànújẹ́. ara wọn ni as-sahabi abdullahi ibn mughaffal káwa náà taara eléyìí kẹ́kọ̀ọ́ àti ọkùnrin tá a bá ń sọ ìtàn ẹ̀ńtọ́gba hadith anagba muhammad sallallahu alayhi wa sallam fún wa níta afẹ́ ká kọ́ ń nígbà gbèsè ayé ẹ̀ wọ́rú nǹkan báyìí kámọ́ àṣẹ pé ní ńgbà tí ọlọ́run bá pè wá sí nǹkan kan ọba ti ní agbára nǹkan yẹn ká ti wá wò pé ọlọ́run bá wá sí ẹjẹ́ wa tiraka ara kan làwọn sọ̀hábẹ́ yìí tó pé wọ́n tún lọ wá ẹni tí ó tún ràn wọ́n lọ́wọ́ lórí báwọn òṣìṣẹ́ tọ́lọ́ ńgbà tí ó tún wá sí wọ́n bẹ̀rẹ̀ sí ní banújẹ́ bẹ́ẹ̀ ni ẹjẹ́ káwa náà gbégbé sí ayé wa torí pé ọlọ́run mọ̀ wá irú àwọn ẹni yìí kọ́dà àdéhùn bẹ gbẹ pé wọn ti dáadáa yẹn ládàá àwọn ọba ṣe bẹ́ẹ̀ àmọ́ wọn nínú ìtàgbésí ayé abdullah ibn mughaffal radiyallahu ta'ala anhu abdullah ibn mughaffal tabatun ka sura alquran alkarim al-karim nínú suratul fathi ẹ̀rí ọlọ́run sọ̀rọ̀ yin àwọn kan pé idh yubayi'unaka tahta ash-shajara ashabul bay'a bay'atur ridwan pé àwọn sọ̀hábì kan bẹ pẹ̀lú anabi sallallahu alaihi wa sallam idh yubayi'unaka tahta ash-shajara àwọn tí wọ́n ṣe bay'a fún wa anabi lábẹ́ igi lọ́jọ́ náà nínú àwọn ashabul bay'a tahta ash-shajara òní abdullah ibn mughaffal radiyallahu ta'ala anhu. ìtumọ̀ bay'atu ridwan albẹ́yà tahta shajara nínú ìtàn islam òun ni pé nígbà tí àdéhùn bẹ láàrin àwọn mùsùlùmí láyé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ọ̀tá pẹ̀tọ́ ìgbà báyìí ni àwọn àwa abẹ́lé ọlọ́run wò bẹ́ẹ̀ bá wá lọ́dún yìí ẹ̀ ní wá lọ́dún tó ń bọ̀ tí wọ́n ṣe oríṣiríṣi nǹkan báyìí anabi muhammad sallallahu alayhi wa sallam ní kúkúrú anabi jáde láti lọ ṣe umra nílùú mẹ́kà lẹ́yìn gbàtà anabi ti dé madina bí wọ́n ti wá gbúrò pa anabi ń bọ̀ lójú ọ̀nà wọ́n rò pa anabi ń bọ̀ wá jà wọ́n lógun ni anabi wa torí eléyìí láti fi hàn wọ́n pé ní àbá ti jà wá anabi wa ran Uthman bin Affan radiyallahu ta'ala anhu pé kọ́lọ̀ wí fún wọn pé umra la ṣe o àbá ti ìjà wá ọwọ́ àtúgbà tí ó yẹ kí Usman ó ti padà wá bá nàgbà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí yẹn ti marú rìn tí ó rìn tí ó fi lọ tí ó fi bọ̀ Usman ọ̀wá dé làwọn kan wá ń kárì rúmọ̀ pé wọ́n ti pa Usman maka ànábì ní bàbá wa rí bẹ́ẹ̀ kọ́lá bá àbá ti jà wá gbogbo yín kò sẹ́ni ó múra àjà wá àmọ́ ta ló ṣe tá àti fẹ̀mí rẹ̀ di ọlọ́run níbi tá a dé yìí ẹnìkan ló wá tá a rán lọ ní wọn lóòótọ́ ẹ̀ múra àjà ń ṣe tán láti fẹ̀mí rẹ̀ di tọ́lọ́run ara àwọn tó dóńjọ́ yẹn ní Abdullahi bin Mughaffal radiyallahu ta'ala anhu. bá a ṣe ń kàtà abdullahi bin mughaffal lónìí àtàwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ ń jọ yẹn ara wọn ni jabir bin abdullahi radiyallahu ta'ala anhuma bá a ṣe ń kàtà ah, radiyallahu ta'ala anhu bá a ṣe ń kàtà wọn lónìí tá à ń bẹ lọ́nkọ́lọ́wọ́ yọnu fún wọn ní òfin dá kíyàn máa ṣàbùrú bẹ́ẹ̀ bá kàtà yìí nù ìtàn islam ibẹ̀ náà láti ti máa kà pé kọ́dà àwọn tó sápamọ́ sábẹ́ rànkúnmi wọn ń jọ náà ìtàn tí wọn náà ń bẹ lẹ́dọ̀ọ́ ni ńgbà tọrọ di pé ẹ máa ta ló ṣe tán ta ló fẹ́ fẹ̀mí rẹ̀ jinlẹ̀ ta ló fẹ́ fẹ̀mí rẹ̀ jin gbogbo nǹkan bá ṣẹlẹ̀ nítorí òfúnmáàlù tí wọ́n múlẹ̀ tí wọ́n pa yìí à ń pẹ́ nìkan ní jẹ́dùbọ́n kọ́ìs à ń kàtàn tiẹ̀ náà lónìí inú àwọn tó lọ lè dúró bígbà tó fẹ́ tọ̀ wá sápamọ́ sẹ́yìn rànkúnmí rẹ̀ títí wọ́n fi parí bẹ́ẹ̀ àfa nàgbà Muhammad sallallahu alayhi wa sallam so ní kúkúrú ni pé ìtàn Abdullahi ibn Mughaffal Abdullahi ibn Mughaffal ọwọ́ àṣẹmí lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ó fi ń di bíi ọgọ́ta ọdún lẹ́yìn ìjírà anabi sallallahu alayhi wa sallam ni abdullahi ibn mughaffal ló tó sípò padà kọ́lọ̀ nǹkan bá aṣàlékún ìyọnu fún àti gbogbo àwọn sọ̀hádà nàbà muhammad sallallahu alayhi wa sallam abdullahi ibn mughaffal ọgbà hadithi wa ó ní òun náà gbẹ́ta nàbà muhammad sallallahu alayhi wa sallam ní idha walaga al fil ina tí ajá bá tẹnu bọ igbá fil ina mutlaqan èyíkéyìí igbá yòówù tó bá wulẹ̀ wù kó jẹ́ igbá tiẹ̀ ni igbá tẹlòmíì idha walaga al-kalbu fil ina ẹ̀rí pàdé ìsìtà alákọ̀ọ́kọ́ wa muqayyad fi ina'i ahadikum ìgbà ẹnìkan nù yín àmìlẹ̀ yọ wa mutlaqan idha walaga al-kalbu fil ina ìyẹn ni pé ọjẹ́ gbà tiẹ̀ ọjẹ́ gbà tẹlomi ọjàgé mọ́sálásí tiyín ọjàgé mọ́sálásí bòmí àní gbogbo ntí ajába ti tẹnubọ̀ nù sẹ̀ríà Islam ó ti dẹ̀gbin ìdájọ́ sẹ̀ríà fọ́ksìlúhù sábà ẹ̀fọ́ lẹ́ẹ̀méje wàá fìrúhù sáà mínẹ́ta bìtùrọ̀ kọ́dà ẹ̀ fi yẹ̀pẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹjọ. Ah, abdullahi ibn mugafali ó ní ẹlẹ́ẹ̀kẹjọ ǹjẹ́ ah, eléyìí ń túmọ̀ pé ní ẹ̀mẹ̀jẹ ká fọ ìgbà mọ́ ni àbí kí ni túmọ̀ eléyìí ìtumọ̀ tí hadith abdullahi ibn mugafali wí kò yàtọ̀ fún hadith abu huraira abu huraira ní èyí tó ń gbọ́ ni pé àtìlúhù sábà ẹ̀mẹ̀jẹ ni ẹ̀fọ́ ibn mugafali wa nára tóun tó gbọ́n tóun bẹ́yà abu huraira ọ̀gbọ́ òní pé àfìrúhù sáà mínátà bit turab ẹ fi yẹ̀pẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹjọ ìtumọ̀ ẹ̀ ni pé gẹ́gẹ́ bí àdìsá àbúrò rẹ̀ àtàlà kọ̀kọ́ bẹ́ẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ tí àbúrò rẹ̀ rà ní ula hunna bẹ̀tọ̀rọ̀ ìyẹn ni pé yẹ̀pẹ̀ ni ẹ kọ́ fi bẹ̀rẹ̀ Ibn Mughaffal ìtumọ̀ àdìsí tiẹ̀ ni pé bẹ́ẹ̀ bá fi yẹ̀pẹ̀ tẹ́ bu yẹ̀pẹ̀ bá fẹ́ fọgbá nísìnyí tá a kọ́kọ́ da yẹ̀pẹ̀ tá a fi yẹ̀pẹ̀ sí ibi gbá yìí bí ìgbà tá a fọ́ lálàkọ́kọ́ nìyẹn lẹ́yìn ìgbà yẹn la ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí máa da omi sí láàmú wa kà ení èjì ẹ̀ta ló fi pé méje ẹ̀rí pé bàbá kà á pọ̀ pẹ̀lú yẹ̀pẹ̀ tá a fi bẹ̀rẹ̀ ó mélòó ó di mẹ́jọ ìtumọ̀ àfẹrù sàmínata ayé almarata sàmínata biturab ìtumọ̀ hadithi abdullahi ibn mughaffal ni. àfẹrù sàmínata biturab ntí àwọn onímọ̀ ń pè irú hadithi abdullahi ibn mughaffal yìí òun wọ́n ń pè ní ziyadatu thiqa ziyadatu as-thiqa nínú àwọn onímọ̀ ulum al-hadith aw fi mustalah al àdìsí anábà muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tá a bá rí oríṣiríṣi èèyàn tó gba àdìsí wa látọ̀dọ̀ anábì lamẹ́yìn ọgbà wa làkàṣègbè náà gba tiẹ̀ wa. àwa wò ó gẹ́gẹ́ bá a ti ṣàlàyé fúnra wa pé ní anábà muhammad sallallahu alayhi wa sallam gbogbo ọdún tó lò láyé ní sọ̀rọ̀ táwọn sọ̀ abẹ́sẹ̀ ń dè mọ́lẹ̀ ìmọ̀ ṣe ṣe ń gbà mí pé pé ní bá a ṣe jọ jókòó nínú mọ́ṣáláṣí yìí níma ẹlòmíì ó irú àfẹ́rò sámìnà bìtọ̀rọ̀ bìtà wíì nísìnyí bóyá ẹlòmíì ronú lọ ń bì kan ńgbà tá a sọ ilé yìí kọ gbọ́ ńgbà tó wọn bá máa rí léètì tá wí ń ta nísìnyí ó lè má fi eléyìí kún ẹni tí ń bẹlẹ́gbẹ́ rẹ̀ òun sì òun gbọ́ ńgbà tá a wí yẹn wọ́n sọ pé ah, èmi gbọ́ kọ́dà àwọn tó ní ẹ̀ẹ́kẹjọ́ o káfọ́ káfi kíni káfi yẹ̀pẹ̀ sí i àwọn àfa wa máa ń pẹ̀lú nǹkan báyìí ni àlékún tí ọba bá hadith táwọn ẹlòmíọ́ gbà wá oríṣi ọ̀nà mẹ́ta ló pín sí tá a bá kó àwọn tó gba hadithi kalẹ̀ ẹni ìgbà hadithi tiẹ̀ kalẹ̀ ẹni ìgbà tiẹ̀ ẹni ìgbà tiẹ̀ a wá kọ̀mpíà mẹ́tẹ̀ẹ̀ta tá a wá rí pé gbólóhùn nǹkan méjì ó lé nínú tí ẹnìkan wí sí tàwọn yòókù oríṣi ìran mẹ́ta ni máa jẹ́ gbogbo ẹ̀ ló ní ìdájọ́ nu uh, ulumul hadith aw fi hadith àkọ́kọ́ ni pé ziyadatu da'if ẹni tá a mọ̀ pé ní uh, ìgbọ́rọ̀ rẹ̀ ìhà rẹ̀ ọ̀lẹ́ sọ pé ní bọ́bá gbọ́ nǹkan gbà míì bàbá ni ó tún wí bọ́bá ké nǹkan mẹ́rin la wí agbára kankan ni ó fi rí méjì wí. bírò eléyìí bá ń sọ fún wa pé ní òun gbọ́ àlékún kan tá a wá bí ẹni tó ṣe pé bọ́bá gbọ́ nǹkan ọgọ́rùn-ún bàbá bí lọ́gọ́rùn-ún náà yóò rí wí. tẹ́ni tó wí ọgọ́rùn-ún yóò má lékún yìí wá àmẹ́ni tó pé ní bọ́bá gbọ́ nǹkan mẹ́rin agbára kankan ni èrí méjì dá ayé ntí mazadahu da'if wa khalafa bihi siqat ma khalafa bihi asiqat àwọn tí làákàyè wọn dúró tí wọn bá gbọ́rọ̀ tí wọn tètè gbàgbé ńgbà táwọn bá gba àdéhìí wá pé iye báyìí ni anabi wi sallallahu alaihi wasallam tẹnìkan wá ní àwọn mọ̀tò gbọ̀n kankan wọ́n wá wo bó ló ṣe sínú ẹni tí máa gbàgbé ọ̀rọ̀ ni sínú ẹni tí làákàyè rẹ̀ mú bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ tó báyìí pé ní kò sínú ẹni bẹ́ẹ̀ tó wá takọ̀ àwọn tí amasife court àwọn tí tẹsẹ̀ wọn rìn lẹ́ ń pa kágbà hadith anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni wọn ń pè ní kíni almunkar hadithun munkar. ìgbà mi ń bẹ tí ó ṣe pé ní ẹni tí ó lóun gbọ́ àlékún yìí òun náà ò ní jẹ́ dọ̀ífù kò ní jẹ́ ni tí òun náà lẹ́ ń pa yé ha hadithi. àmọ́ ẹ̀rí pé ní mímọ ṣe gbọ́bùtù hadith mímọ ha hadith anabi muhammad sallallahu alayhi wa sallam àbọ̀rọ̀ táwa náà bá ń gbọ́ àlẹ́ ntọ́ bá ṣe pé ní awu ẹni tó mú àlékún yìí wá òun náà ṣe dọ̀ífù sí kọ́ lòun náà àmọ́ khalafa bihi man huwa awsaqu minhu khalafa bihi man huwa awsaqu minhu àwọn tí làákàyè tí wọ́n mú ju tiẹ̀ lọ àwọn tí wọ́n máa àdìsí sọ ju tiẹ̀ lọ ńgbà ọba ti lè takò wọ́n yẹn hadha yusamma bil hadithi shaadh al hadithu ash wa huwa aydan min min alhadithu shaz naw'un min anwa alhadithi da'if. irú ìran kẹta wa ni hadithi ti wáyé níta bá rí i pé ní ẹni tó mú àlékún yìí wá sí kọ́ lòun náà ẹni tí làákà ìrìn bẹ́rẹ́bẹ́rẹ́ ni. àwa wo pẹ̀lú gbogbo ní táwọn ṣèkọ́ọ̀tù yòókù tí wọ́n mú wá kò sí ní tọ́ta kó àmọ́ tí ẹ kà sàlékún nǹkan míì tí àwọn ò rántí ni. eré ilé ni wọ́n ń pè ní kẹ́ni ziyadatu as-siqa ziyadatu as-siqa wal hukmu anna ziyadatu as-siqa maqbulatun ziyada tó fẹ́kọ́ makubula abdullahi ibn mughaffal nínú àwọn sikọ́ọ̀tù ni nínú àwọn tí làákà yìí wọ́n mú tí wọ́n máa sọ àdìtà nàbà muhammad sallallahu alayhi wa sallam ni òun ni pé bí abdullahi ibn mughaffal ṣe gbàdíìsì yìí wá àlékún tó wà nù àdìsì tiẹ̀ yìí a gbọ́dọ̀ gbà wọlé kún èyí tí ìlímàmù Abu Hurairah tí ó gbà wá gẹ́gẹ́ bí ìlànà ulumul hadith kọ́lọ́nkọ́sán àwọn afáwa ní ẹ̀sán dáadáa. naam idha walaga al-kalbu fil sórí hadith wa ajá gẹ́gẹ́ bá a ti ṣe wí nínú sharia islam nínú àwọn ẹranko tí islam tó discourage wa láti máa súnmọ́ àbí láti máa wá gbé rárá ọ̀làjà wa gbogbo wọn tó bá jẹ́ mùsùlùmí nínú àṣà tí ó yẹ kí mùsùlùmí ó dènà sí òní kí mùsùlùmí ó máa fajá ṣe fáàrí àwọn kan tí wọn ṣe ẹlẹ́sìn islam ní máa ṣe bẹ́ẹ̀ àṣìwárí lónìí ẹlòmíà látara ti ń wo nínú fíìmù òun náà wá ń lọ ọ̀rajà ń gbájá sílé ọwọ́ aṣọ ajá dọmọ kọ́dà lómi oníbọ́jẹ́tì oúnjẹ ta já lọ́tọ̀ gbogbo eléyìí kì í sàṣà mùsùlùmí kéèyàn ó sì jìnnà sí i nígbà tá alábì sọlọ sọlọ tó sọ débi pé bájá bá tẹnubọ gbá lásán kéèyàn ó fọ lẹ́ẹ̀mejì sẹ́ni pé èèyàn fẹ́ dá wàhálà sí rẹ̀ lọ́rùn ìwọ́tọ̀ ọ̀rajà lé ẹ̀mí ìlú lọ́fẹ́ wá máa fọ abọ́ rẹ̀ nulẹ̀ tó pé ní ò lè ajá pé ọmọ tẹnubọ nǹkan kan nu tó gbélé nípa báyìí ni pé islam ó discourage àwa mùsùlùmí láti pé ká máa ṣe kínní ká máa wá mú ajá kí àfi oríṣi ajá mẹ́ta péré ni islam yọ̀ǹda fún wa ọwọ́ nù hadith anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni man ittakhadha kalban illa kalba saydin aw zar'in aw mashiyatin anabi ni sallallahu alayhi wa sallam láti lè ṣe ìdẹ̀kùn fún yín bọ́bá yìí pé ní ẹni ìdè ajá láwọn ọ̀nà mẹ́ta kò burú ẹ̀sìn mẹ́jọ ojú ẹnu ọ̀nà mẹ́ta yẹn lọ. kálíbù sọ́yìdìn ẹni tí bá máa dẹ̀gbẹ́ tọ́jọ́ lọ́dẹ sẹ̀rí ẹ̀sìláàmù yọ̀ǹda fún kọ́lájà tí ọmọ fi dẹ̀gbẹ́. àmọ́ kí ni sẹ̀rí ẹ̀sìláàmù pé wá àwọn ajá bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kálíbùn muallamun ajá tá a lẹ́kọ̀ọ́ kí ni tó lẹ́kọ̀ọ́ ajá tó lẹ́kọ̀ọ́ ni pé kìí ṣe pé ajá tí olówó rẹ̀ ọ́ ṣẹ̀ṣẹ̀ máa fi kùn mọ̀ dá ehoro tó bá pa lẹ́nu rẹ̀ kó tó jù lẹ̀ ajá tá a bá kọ́ débi pé ní bọ́ba ti mú nǹkan ibi tó mú tó mú kalẹ̀ síbẹ̀ náà lólówó rẹ̀ wà bá kò ní máa jẹ́ dáàbọ̀ kó sọ di jífà kó tó di pé olówó rẹ̀ wà bá gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń dẹ̀gbẹ́ ajá tẹ́ ẹ bá kọ́ tó di pé ní bọ́ba ti mú ẹran yọ jẹ́ dìdajì ẹ máa wá pé ṣẹ̀rí ayọ̀ǹda pé ẹ máa mú ajá ọdẹ irú nǹkan báyìí ẹ gbọ́dọ̀ jẹ́ mọ́ ti di jífà nínú àwọn ẹ̀kọ́ ni pé níbi yẹn bá fẹ́ ṣe rìsáàlì tó fẹ́ rán ajá rẹ̀ lọ́ọ́ pa nǹkan ọgbọ̀rọ̀ ṣe bísímìláì. àwòkẹ́lìbù zara'in àbẹ́yẹn wà ní oko àgbẹ̀ tí ń dáko bóyá ní ìdí kan sí kejì ó ní ìdí àti máa fajá dẹ́rù ba àwọn ẹranko kan àbáwọn kankan kí wọ́n máa bá a fọ́ irúgbìn rẹ̀ sẹ̀rí àsìlámù yọ̀ǹda fún un. àwòkẹ́lìbù máa ṣíyàtìm àgbẹ̀ náà lélẹ̀ ìbáyé àgbẹ̀ tí ìṣàgbẹ̀ olóko àmàgbẹ̀ tí ń darán jẹ́ tọ́lẹ́ran lóko àbẹ́yẹ ni àbí gbọ̀ǹkan yòówù tó ní lóko àwọn oríṣi ẹranko kan gbọ́n bá sì ti gúra ajá wọ́n fà fáwọn tí ń sìn yìí ṣẹ̀ríà ìsìlámù yọ̀ǹda fún rẹ̀ ní báyìí náà kó ṣe kíni kò ní ajá àmọ́ ká wá sọ ajá di tájọ máa sùn tájọ máa dínú lé ṣẹ̀ríà ìsìlámù kọ̀ torí pé gbin ni ṣẹ̀ríà ìsìlámù pàjá. now gẹ́gẹ́ bí n tá wa ń sọ yìí ẹni tí ṣẹ̀ríà ìsìlámù wá yọ̀ǹda fún pé kọ́ lájá ń fi ń dẹdẹ ni oko ní fi ń lò ni àwọn ẹranko rẹ̀ ní fi ń sọ ni ǹjẹ́ ìdájọ́ ìdàwálàgàlkálìbù bájá bá tẹnu bọgbẹ́ ẹnìkọ̀ọ̀kan nu yín kọ́fọ̀ lẹ́ẹ̀méje ìjọba òun náà rí bí naam ọba wí kọ́dà bí sẹ́rí ẹ̀sìláàmù bá yọ̀ǹda fún ọ pé kó o mú ajá ọgbọ́dọ̀ wá jẹ́ kájá yìí ọ ní àlà nípa báyìí irú ẹni tí sẹ́rí ẹ̀sìláàmù yọ̀ǹda fún ṣe abọ́ tẹ ajá fún un lọ́tọ̀ mọ́wàá jẹ́ jẹ́ pé tí ó fi sàlùwàlá àbí tí ó fi lò fún nǹkan ẹ̀sìn òun náà làwọn ọmọ rẹ̀ tó máa fi bomi fájá èèwọ̀ ni tọ́ba ṣẹlẹ̀ báyìí ìdájọ́ ṣẹ̀rí alẹ́ ti gbọ́ yìí fàksìlúhù sábà ó di dandan káfọ́ lẹ́ẹ̀méje ulahunna àkọ́kọ́ náà méjèèjì yìí biturab ọgbọ̀dọ̀ tún níyẹ pẹ̀lú. ulahunna biturab àwọn kan náà àwọn tí islam ò yún níjọ́hun. wọ́n wá gbọ́rù hadith yìí wọ́n ní ah, ah, àwọn mùsùlùmí yìí dé ulahunna biturab yẹpẹ́ tún ti jẹ́ ń pé ajá tẹnubọ ìgbà wọ́n wá sọ sọkúsọ lọ gbáà pé ah, irú ọ̀rọ̀ wo ni ẹ̀pẹ́ tún ti jẹ́ ẹ tún dọ̀tí èmi kẹ́ sallallahu alayhi wa sallam lóde òní ni làákà ìwọ́n tó wá sí atibul hadith modern medicine lónìí ó ti wá fi yé wa pé ìlànà ìṣègùn lóde òní ìlànà àwọn doctors ó ti fi yé wa pé àrùn kan bẹ́ẹ̀ ń bi tọ́ ajá tí wọ́n ti ṣe ìwé tí wọ́n ṣe ń tíra lónìí tó ṣe pé ní gbogbo ibi tí ajá bá fi ẹnu bọ̀ táwọn yìí bá fi lè débẹ̀ ọ̀nà ń pè ní dá olùkàlàb wọ́n ní tó lágbára jù láti lè pa ìfọ́tì ìtọ́ ajá tó bọ́ sínú nǹkan yìí kò sí tó tó yẹ pẹ̀. alága Muhammad sallallahu alaihi ó ti sọ eléyìí kalẹ̀ láti ní tó ti jẹ́ gbẹ̀rún ọdún lọ àwọn ṣẹ̀ṣẹ̀ wá wádìí wọ́n ẹ̀ṣẹ̀ máa lóde òní ni sallallahu alaihi wasallam ni pé gbogbo nta anabi wa muhammad sallallahu alaihi wa sallam bá wí àyọkú òsín ní ọ̀rọ̀ anabi kámọ wàá rò pé àbá ń ṣe ńgbà tá anabi ní wùlà hún nàbí turọb ẹyẹ fi yẹ̀pẹ̀ fọ̀ kámọ wàá ronú pé ok èmi náà lè fọṣẹ fọ̀ àbí mo lè wá kóńtà àbí nkankan yóò tiẹ̀ lágbára ju yẹ̀pẹ̀ lọ even modern medicine lónìí jẹ́ oyé wa pé etí ń bẹ nínú ọtún ajá tó lè kó ìnira bá wa tí sẹ̀rí àfẹ́ ká jìnà sí kò sí ń tọ́ lágbára láti mú kó òtó ju yẹ̀pẹ̀ lọ àwọn nǹkan yòókù náà try o àmọ́ èyí tó tó láti lè fọ ọmọ yẹn yẹn tí òfin ní ní ẹni ìfẹ̀tì máa wọn ní òfin ètò tó yẹ pẹ̀mẹ́ sallallahu alayhi wa sallam nípa báyìí àwọn àfáà náà sì ti wá sọ kalẹ̀ pé ní sáà nẹ́bí sallallahu sallam káwọn tiẹ̀ tó máa ń tí mẹ́tìsì ó wí lóde òní àwọn àfáà ti gbé kalẹ̀ pé sáà nẹ́bí ti ní yẹ̀pẹ̀ ní àfihàn náà ẹnì kan ọgbọ́dọ̀ ro làákà ẹ̀kọ́ ulahunna بالتراب أو عفروه saminata بالتراب pé ìyẹ̀pẹ̀ ní ẹ fi ní ẹ fi fọ́. wọn àwọn tiẹ̀ wá mẹ̀díkà nẹ́bi fi ní ká fi yẹ̀pẹ̀ fọ́ àti ẹ̀mẹ̀dí rẹ̀ ara ashadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah táwọn gbé ojúmọ́ mo jẹ́rìí pé kọ̀sọ́ ọlọ́run tá gbọ́dọ̀ sìn àfọ́ ọlọ́run ọba kan ṣoṣo àti pé anábọ̀ muhammad jíṣẹ́ ọlọ́run ni ara shahada kó jíṣẹ́ ọlọ́run ni oníkágbọ́ gbogbo ń tọ́ bá yìí ni pé a gbọ́dọ̀ wá pé ní àwọn òní yẹpẹ́ o ọ̀sẹ̀ kóńtà àbọ̀sẹ̀ ṣọ́ọ̀fù lálọ́ lálọ́ láti lè fi fọkàn ní túláàsì àgbọ̀dọ̀ ló yẹpẹ́ ni kọ́ọ̀tì ẹ̀ tó wá rí lóde òní pé àsọ̀nídìí tá ànábì fi dáàkọ yẹpẹ́ sallallahu alayhi wa òun làwọn afáàfin gbé kọ́ ìdàkalẹ̀ pé ní alistinbat ká fi ọgbọ́n mú nǹkan nínú nọ́ọ̀sì ìdá àádà ala إذا عاد على النفس بإبطال أو تخصيص فهو مردود gbogbo ntí a bá ti lè ronú pé a lè rìn lọ́nà báyìí náà tọ́ba tako nẹ́sù ọlọ́run tọ́lọ́run yí àbá nàbà muhammed sallam bá wí wàhùwà mardu torú nǹkan báyìí à nílò kádà padà fún gbogbo ẹni ọba múrú mọ̀ràn bẹ́ẹ̀ wá ni pé ìwúlà hùn nàbì tòrọ́ bìtá nàbà muhammed sallam yìí yẹn tú láàsì yẹpẹ́ gbọ́dọ̀ wá ń bẹ̀ ni nínú tí a tún fẹ́ sọ nípa ọ̀rọ̀ ìdáwọ́lága alikalibu fi ìnáyè ahadikum òun ni pé alikalibu lédè lárúbáwá ajá tá a mọ̀ táwa ń pè lájá ń bì lárúbáwá ń pè lájá but gbogbo ẹranko tó bá lè tó kó aburú báyàn bíi kìnìún ni bíi nǹkan ni àwọn lárúbáwá tún máa pè ní kìnìún wọ́n tún máa pè ní kalibu ló mú eléyìí làwọn àfáàfi wá wò pé ńgbà tá nàbì sallallahu alaihi wasallam ní idha walaga al-kalbu fi ina'i ahadikum ǹjọ́ dọ́wọ́ bá ṣe pé níwọ̀ àwọn ẹran yìí náà ni wọ́n tẹnu bọ gbá tí ìsàjá sáfà àwọn náà lẹ́ẹ̀méje ni kò rí bẹ́ẹ̀ torí pé ní ànábì Muhammad sallallahu alaihi wasallam ìgbà tí ń bá wọn sàhábé sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ pẹ̀lú wọn lọ́nà tí wọ́n gbàgbọ́ yìí alikẹ́lẹ́bù ń táwọn amọ̀sájá lónìí òun náà lànàbì Muhammad sallallahu alaihi wasallam kọ̀ fún wọn jẹ́ yẹn pé tó bá tẹnu bọ̀ nípa báyìí gbogbo oríṣi ẹranko yòókù tó bá tẹnu bọ abọ́ wa abọ́ tá a fi ń tá a fẹ́ fi sàlùwàlá ń ta bá fi sin kankan ni ìdájọ́ káfọ́ lẹ́ẹ̀méje kò sí fún ajá nìkan ni eléyìí tó sì jẹ́ kíta ajá orí bẹ̀ la sọ fún wa lákọ̀ọ́kọ́ pé ní ń fi ń yé wa pé ní ọlọ́run gan ní ẹ̀gbin lajá ká sì jìnà sí àyàfi lọ́nà mẹ́ta péré tí sẹ̀rí àsìláàmù yọ̀ǹda fún wa pé bàbá fẹ́ májá ọdẹ ni afẹ́ májá tá a máa fi sọ oko wa ni àbájá tí a máa fi sọ ọ́ àwọn ẹranko ẹran ọ̀sìn wa eléyìí mẹ́tẹ̀ẹ̀ta tí sẹ̀rí ayọ̀ǹda fún wa tó bá tiẹ̀ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìwọ mùsùlùmí jìnnà sí ajá bí yẹn bá sì lóun fẹ́ràn ẹranko ní pé ẹlòmíì ọlọ́run máa da bẹ́ẹ̀ tó ṣe pé ní máa wù kọ́ máa rí ẹranko kan tí ó máa bá ṣe é tí ó máa gbé lọ́wọ́ sẹ̀rí ìsìlámù fààyè lẹ̀ lọ́nà wo anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹwé olóògbé tẹ́ ìrìn yẹn ànábì nínú àwọn ẹranko tọ́lọ̀ ń ṣe fún yín pé kọ́ máa yípo yín kẹ́yìn náà máa yípo rẹ̀ lólógbò wa kọ́dà sẹ̀rí islam ni pé bá a ṣe ní bájá bá tẹnubọ gbá ká máa fọ́ lẹ́ẹ̀mejì yìí bólógbò bá mu gbogbo omi wa ìtọ́ bá mu kù ká tó fi sàlùwàlá. innaha mina tawafina aleikum wa tawafat ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ní pé ntọ́ báyìí pé ní ti ní pé kò bí wọn náà bá fẹ́ rú bẹ́ẹ̀ lọ wá ológbò kékeré kan máa gbé kí eléyìí ò burú nù sẹ̀ríà islam nípa báyìí eléyìí ni àlàyé ń pa hadithu abihu abi hurairah allahu ta'ala anhu àti hadithu abdullahi ibn mughafal mughaffal allahu ta'ala anhu aidan wa sallallahu wa sallam wa barakin ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Dàbí, àdúpẹ́ fún ọlọ́run kọ́lọ́n kó bá a san àwọn dókítà alẹ́sàn dada jazakumullahu khaira kí ó tó di pé a mú ìbéèrè gẹ́gẹ́ bí àkíyèsí tí a sì sọ nígbà tí ìdánilẹ́kọ̀ọ́ yóò kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ipe mọ̀hádọ́rà kọ́ ni bíbà yìí tí a ń wá ilé kéwu ni òǹkálukú wa ń wá ní sísìn bẹ ní ètò ilé kéwu òun náà ni sùúrù tí ò lè jẹ́ pé lẹ́yìn ọdún kan ẹwù tíra yìí nìsín a lè kà tán lọ́dún kan tábà tán ká tíra àdìsí yìí tán nìsín òun tún ní ká mú tíra àdìsí mi tààtún máa kà sẹ́ni pé kábílẹ̀ pa á di mufti á lọ́dún mẹ́wàá bẹ́ẹ̀ ṣe àbí kò ní tó bá nìjọba tí ó túmọ̀ pé àfikà ní sùúrù bẹ́ẹ̀ bá àwọn sálàfà àwọn arájọ́ náà ti fi sùúrù kẹ́kọ̀ọ́ ìtumọ̀ ni pé àwọn ìbéèrè tí ò bá sì máa kan bí tí wọ́n kọ́ wa ká sì má máa lọ bẹ́ẹ̀ pàtàkì jùlọ lọ́ba tẹ̀yẹ pé àwa sáré ní ìdìbèrè yẹn bóyá tí wọ́n bá jáde kí alọ̀lẹ̀ rí wọn ká béèrè rẹ̀ èyí tó bá jẹ́ máa ń tá a òun ni ká béèrè tí ò yé wa níbẹ̀ ká fi rí ìdèmálẹ̀ ọlọ́nkójú sọ wá ní àǹfààní ìbéèrè one two three. alhamdulillah níbi àdìsí àkànnísìn kò fẹ́ kí àwọn sáà ṣàlẹ̀ fún wa pé tí àkọ́kọ́ tí ẹ kọ́ kà ìzà ṣẹ́rìbà òun ni ó gbé wa ìkejì sọ ìzà wàlágà so ìzà wàlágà ní kejì sọ so nígbẹ̀yìn tí kẹ́lìdàn tí ó sọ ṣẹ́ríbà ẹ̀hún ló sọ fún wa pé wùlàhúnà bíi turọ́b pé bóyá ní àkọ́kọ́ rẹ̀ ní ká fọ́ pẹ̀lú ìyẹ̀pẹ̀ ṣé kẹ́lìmọ̀ tí kejì gbé wá pẹ̀lú wàlágà tóun náà sọ pé ẹlẹ́kẹjọ ní ti so ìyẹn mo wá fẹ́ béèrè pé báwo ni ajẹ́fẹ́ bá ìyẹn lò gbọ̀ngàn pẹ̀lú àyẹ̀yẹn ìkejì yẹn gbàjọ́ ìfẹ́ lẹ́ǹkan ẹ̀sọ̀rọ̀ ẹni gífà wọ́n fẹ́ bèèrè tí ara wọn sábà bọ̀ láwùjọ wa ni gífà wọ́n fẹ́ bèèrè yẹn ní ọ̀rá ìtumọ̀ àti pé ṣé èdè àyálò ní yorùbá ni àbí báwo yẹn jẹ́. alhamdulilayi rabbil alamin ní ìdáhùn sí bẹ̀rẹ̀ yín hadith abi hurayra oní ulahunna bí aturab àkọ́kọ́ nù ẹ̀ẹ́mẹ́jẹ̀ẹ́jẹ́ yìí kó ṣe kíni kó jẹ́ aturab kó jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀ hadith abdullahi bin mughaffal oní àfiruhu sàmínata eléyìí ni wọ́n ń pè ní hazfu ma yu'lamu min al-kalam hazfu ma yu'lamu min al-kalam ìtumọ̀ hadithi yìí nẹ́kùnrẹ́rẹ́ ni pé àfiruhu marata sàmínata wa hadha ma'lumun min al-kalam àfiruhu almarata asaminata biturọ pé ìgbà ẹlẹ́ẹ̀kẹjọ o ẹjọ́ jẹ́ pẹ̀lú kíni ẹjọ́ jẹ́ pẹ̀lú yẹpẹ̀ ìbéèrè wọn wá ní pé ní ṣé ẹlẹ́ẹ̀kẹjọ tabani nǹkan ẹlẹ́ẹ̀kẹjọ ìtumọ̀ rẹ̀ ní pé ìtọ́kànyìn òun ni àfìyẹ̀pẹ̀ sí. àdìsí àbúrò rẹ̀ ràṣẹ ní ùlà hùnà èyí tó jẹ́ kínní tó jẹ́ àkọ́kọ́ náà. àdìsí yìí kẹ́bẹ̀ẹ́ ṣe béèrè lóòótọ́ láfùzù kọ́dà láfùzù mi wá tó ní ukhra hùnà bitura pé lóòótọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ yìí inú bẹtọrọ àwọn àfa wa ṣiṣẹ́ púpọ̀ wọn wá wò pé ní láwùzù tí ń bẹ nu tíra ìmáàmù mùsùlùmù yìí wúlà húnà bẹtọrọ pé àkọ́kọ́ ń bẹ ní kó jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀ kò sí láwùzù tó fẹsẹ̀ rinlẹ̀ tó tó ní gbogbo àwọn yòókù àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé wọ́n ní tá a bá tún fún yí làákà ìwò náà tá a bá ní kó yẹ pé ní ìtọ́jẹ́lẹ̀ kẹjọ àbí ìtọ́jẹ́lẹ̀ keje la fi yẹ̀pẹ̀ sí ó fi hàn pé ní àní dúró lórí mẹ́jọ nìyẹn tó pé ní àní fi yẹ̀pẹ̀ yí lẹ̀ sínú gbá àátún níbi àti bomi mi ìwà ń dẹ̀ mẹ́sánù ànábì ó sì yí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ni yóò tún padà sórí níta wílẹ̀ kan náà pé idha aada al-istinbatu ala an-nafsi bi ibtalin aw takhsisin fa nípa báyìí ni pé àkọ́kọ́ náà ni a fi yẹ̀pẹ̀ fọ̀ ìtumọ̀ tó sì fi pé mẹ́jọ ni pé bí ìgbà sọ yẹ̀pẹ̀ tá a bu sí ìyàsọ̀ náà dẹ̀ kan ká tó máa wá bu omi lé wallahu ta'ala a'lam ok ìbéèrè méjì Ah, ẹni mo ní jífà ẹ eh, torí pé ok mabẹ́ yẹn ṣe ń pè mí but jífà eh, náà ni wà wúwà láfùsọ̀ ní àròbí èdè lárúbáwá ni jífà èdè lárúbáwá ni jífà kẹ eh, lárúbáwá yẹn pè ní gífà bóyá ni òjò mi ọmọ ní gífà. <laughs> àbítọ́ fi àwọn kan àbítọ́ fi tásọ̀ wà ń bẹ tásọ̀ bá sí ń bẹ̀ ní ìdájọ́ ẹ̀ nù ṣẹlẹ̀ tó bá fi àwọn kan yàn bóyá ó fa àwọn kaṣọ tó yẹn wọ̀ ni àbọ̀ fi ẹ̀ pé àwọn kan bóyá ara yẹn tí ó sá fún bẹ́ẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ ní Islam. ìdáhùn sí ìbéèrè yìí òun ni pé a ti fọ ti ajáfẹnubọgbá bọ̀t wọ́n ní máa ṣe ṣe ń gbà méjì òní jẹ́ igba ni ajáfẹnubọ̀ àbí pé pé ara àyàn ni ajáfẹnunù àbí bẹ̀rẹ̀ nǹkan yẹn pé kí ni ìdájọ́ ṣẹ̀ríà ń bẹ̀ kátó tiẹ̀ fi mí kún pé ní àbí ajá ọ̀tí ẹ̀ kìí sẹ́nu ló fi bọ̀yàn dájá bá fara nù yàn náà ńkọ́ bọ́yọ̀ fara nù yàn àbí yóò fi nǹkan kan nù àbọ̀fẹsẹ̀ tẹ̀yàn àbí nǹkan kan èyí tó pọ̀ jù nínú àwọn àfa jumhurul ulama èyí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ òun ni wọ́n ní ńgbà tí sẹ̀ríà islam tá nàbẹ̀ muhammad sallallahu alayhi wa sallam tó ní ìtọ́ ti ń jáde lẹ́nu ajá gẹ́gẹ́ bí àdìsí yìí ẹ̀gbin ni àwọn wa wò pé ní ibo ni tó ti ń wá láti inú ni ẹ rí i pé eh, bíi chemical substance kan ni tọ́ tà ń tú jáde ọ láwọn kankan tí tí ń ṣẹlẹ̀ nínú ni tọ́ wá ni tọ́ tó ń jáde ibẹ̀ làwọn ti wá mọ̀ pé ní ajẹ́ pé gbogbo ti ń jájá ni ọ̀dà wọ́n wá ní alikẹ́lìbù najisun bi aynihi alikẹ́lìbù najisun bi aynihi pé àṣé ajá completely ẹ̀gbin ni nípa báyìí ni pé púpọ̀ nínú àwọn àfáàní tí wọ́n fara mọ́ ni pé ní ká jìnà sájásẹ́ torí pé gbogbo ntájá bá fi lè fi ara kan nǹkan kan nínú ara rẹ̀ fi bà wá túláàsì ni ká fọ bẹ̀ náà túláàsì ni ká ṣe kíni ká fọ ibẹ̀ náà ẹnu pé ní ǹjẹ́ ó di dandan ká fi yẹ̀pẹ̀ fọbẹ̀ àbí kò di dandan ká fi yẹ̀pẹ̀ fọbẹ̀ ọ̀rọ̀ méjì làwọn àfáà ń bẹ̀ àwọn apá kan wọ́n ní gẹ́gẹ́ bá a ṣe fọ ètò ẹnu ẹ̀ pẹ̀lú ẹ̀pẹ̀ yìí bẹ́ẹ̀ náà ní ká fọ gbò yòókù bọ́tà àwọn míì ní gẹ́gẹ́ bó ti yé wa lónìí lóde òní pé anábùwà muhammad sallallahu alayhi wa sallam nǹkan kan ló nídìí tó fi fi yẹ̀pẹ̀ sí ìyẹn ni pé n ti ń bẹ nù ìtọ̀ ajá eléyìí tó bá pé nítọ̀ ajá yìí náà ló débi ẹ̀wúwa ló débi ara wa àjẹ́ pé yẹ̀pẹ̀ àtẹ̀mẹ́jẹ náà láàfọ̀ bọ́tàjà bá fara nù wá àbọ̀ òfin kankan tí èsì ìtọ̀ ẹnu rẹ̀ eléyìí wọn ló lè má nídìí ká fi yẹ̀pẹ̀ fọ́ bọ́tẹ́lẹ̀ tí ó kó wa kó nu gbogbo wàhálà yìí ni pé ní ká jìnà sí i ọlọ́run ní ká jìnà sí i anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ká jìnà sí i àfi oríṣi mẹ́ta a ti sọ pé kódà oríṣi mẹ́ta yìí náà kọ̀ wá mẹ́ni pé kéèyàn wá sọ ọ́ di tí ọmọ wá tí ọmọ wá fi nura tí wọ́n jọ ma wá ṣe ń ẹnu bí tí sẹ̀ríà lóhùn yóò ń dá ma ibẹ̀ náà ní kí kò jẹ́ kọ́ ma wallahu ta'ala a'lam. alhamdulillah ẹ wọ́n ní ẹlẹ́dẹ̀ nǹkan torí wọ́n jọra wọn gẹ́gẹ́ bí anabiwa muhammad sallallahu alayhi wa sallam bó ṣe fi wá pé ẹ̀gbin ni ajá kọ́dà nù alukur'an alkarim lọ́lọ́run ti dìklẹ́ àpẹ́gbìn lẹ́lẹ́dẹ̀ awlahmu khinzirin fa innahu rijisun ọlọ́run lẹ́gbìn ní ẹlẹ́dẹ̀ nípa báyìí gbogbo ntọ́lọ́n bá ti pè lẹ́gbìn gbogbo ibi tó bá fẹnu bà ká mọ̀ pé nǹkan náà dẹ̀gbìn àmọ́ ǹjẹ́ ká fọ́ lẹ́ẹ̀mejì áà kálíbù lànàbí wí sallallahu alaihi wasallam ajá lànàbí wí bọ́bá nídìí ká ni pé bíi tẹ́lẹ̀dẹ̀ bá tẹnu bọ̀ àbí nǹkan ẹgbin lòun náà tó rẹ́gbin Al-Qur'an al mọ̀ pé àmọ́ bí ìgbà tá a fọ gbogbo nǹkan ẹgbin yòókù ẹ̀kan láfọ́ tó fi mọ́ ni ẹ̀ẹ̀mejì láfọ́ tó fi mọ́ ni ẹ̀ẹ̀mẹ́ta ni bí ìdájọ́ tiẹ̀ ṣe rí nìyẹn ajá ni tún láàsì káfọ́ lẹ́ẹ̀mejì kọ́dà ká fi yẹpẹ̀ sí pẹ̀lú. ìgbà tí ẹni yí kí ló ṣe bá ti ẹnu bọ ọmọ wa nígbà omi tó fẹ́

pé gẹ́gẹ́ bá a ṣe wí anabi muhammed sọ àdìsí tí mo kà fún wa lẹ́ẹ̀kan yẹn àdìsí yẹn gùn díẹ̀ àdìsí àbí kọ̀tàdà ni radiyallahu ta'ala anhu àbú kọ̀tàdà ń tó ṣẹlẹ̀ gan-an ni àbú kọ̀tàdà ń sàlùwàlá lọ́wọ́ ológbò wa ń kọjá lọ ó wá rí i pé ajá ológbò yìí ó nídìí omi òǹgbẹ́ǹgbẹ́ àbú kọ̀tàdà wa jẹ ìgbàlùwàlá rẹ̀ wa dẹ̀ ológbò yìí sì mú mi ó sì yó tán ń lọ ọba tó ń sàlùwàlá ọmọ Abu kọ̀tàdà obìnrin tó wá wa ń tòsí wa ń sè mọ̀ pé ah ológbò lẹ̀ tún pẹ́lẹ́ tó báyìí lẹ̀ tún dẹ omi fún omi tẹ́yìn ó fi sàlùwàlá ó ní à sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul ó ní mo gbọ́ tà nábì sọ pé innaha laysat bi najisin innaha laysat bi najisin pé ológbò yìí sẹ̀gbìn innaha mina tawafina alaykum wa tawafat. but ìbéèrè tẹ́ wá ni pé ǹjẹ́ yẹn lè mú kì í ṣe gbogbo omi mi ń bẹ tẹ́ ẹ lè fi wẹ̀ tẹ́ ẹ lè mú àbẹ́ẹ̀kọ́ ni pé ká má gbọ́ yí lọ bíi pé eléyìí tó bá rí i pé ní mímú rẹ̀ ọkàn rẹ̀ ọ̀kọ́ ó sì rí i pé ó lè fa burú fún ọ ní àárẹ̀ kò sí láì fi kéèyàn mú àmọ́ bọ́kàn yẹn bá kọ̀ àbí yẹn gbọ́ kíkan pé bólógbò bá mumi tí yẹn bá mà mú ku ẹ̀ àwọn àtibáwọ̀ àwọn onímọ̀ọ́sẹ̀gùn ìgbàlódé wọ́n ní máa ṣe nǹkan kan ṣẹ̀rí òpin òmu o kéèyàn má gbọ́ yé débi pé ní ńgbà ṣẹ̀rí àti ní kèé sẹ̀gbin kèé sẹ̀gbin ìtumọ̀ rẹ̀ ní pé ní o lè lò ó fi ṣàlùwàlá èèyàn lè lò ó lè fi ṣe ìmọ̀ra gbogbo ńtọ́ jẹ mọ́pọ̀ ẹ̀sìn àmọ́ kì í ṣe pé túláàsì gbogbo ntí sẹ̀rí ayọ̀ǹda pé ká fi ṣàlùwàlá òun ló di túláàsì ká mu tó bí o ti jẹ́ nìyẹn. aha ok fakulu mimma amsakna aleikum kùránì yọ̀ǹda fún wa pé bí ajá ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀ka ajá tá ṣe kíni ajá tá a kọ́ mu'allama ni kùránì pè kì í sajá tí ò lẹ́kọ̀ọ́ ni mo sọ lẹ́ẹ̀kan ehoro daji dajì lèyàn ní òní àkútì ní ajá ọdẹ òun yọ̀ǹda rẹ̀ but ìbéèrè tí ni pé bí ajá tí a ti kọ́ yìí tá a ṣe bísímìláì tó wá kí nǹkan kan mẹ́lẹ̀ ó ṣeé kọ da lọ́gbẹ́ ó kó ṣe lọ́gbẹ́ ìgbà lè má jẹ mu ẹtì gẹ́ẹ̀tì ni àbí ẹ̀ fi ẹnu ẹnu rẹ̀ ló fi qiyasan lórí níta nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam wí ti tẹnu bọ nǹkan nǹkan yẹn ti dẹ̀gbin àwọn àfààní kọ́dà bó ìṣẹ̀rí ayọ̀ ń da pé ká jẹrú nǹkan yẹn náà tún láàsì ká fọ̀ náà tún láàsì ká fọ̀ kó tó di pa jẹun náà torí pé ní ìdájọ́ kan náà ní fẹ́ wa nù àrùn bàbá jẹrú nǹkan báyìí ó lè ti bẹ̀ bá wa náà ní pé àwọn sọ ní pé ní jẹ́bákùn lẹ́kàí asàrùkà ni mo fẹ́ béèrè tó nípa àti pẹ̀lú rọ́wí hadith yẹn yẹn Abu Rera, fọ́lẹ̀lá àyìn mo ní asàrùkà mo fẹ́ béèrè pẹ̀lú hadith Abu Rera, a pé Abu Rera, òun máa ń fọ tiẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta pẹ̀lú asàrùkà yẹn pẹ̀lú èyí tí ó gbà wá bóun ni ẹ ti fẹ́ bá wa yanjú ẹ̀ ẹ ṣeun gẹ́gẹ́ bí ohun tí a béèrè lóòótọ́ bẹ́ẹ̀ ni lóòótọ́ Abu Huraira ló gba hadithi wa àmọ́ kìí sóhun nìkan ló gbà wa Abdullahi bin Mughaffal gẹ́gẹ́ bá a ṣe kà lónìí Abu Abdullahi bin Mughaffal náà gba hadithi wa àwọn alimami Abu Hanifa wa atba'uhu rahimahumullahu ta'ala àwọn làwọn wá rí nbì kan pé ní Abu Huraira ajá tẹnubọ igba níjọ́ kan tó pẹ́ mẹ́ta péré ló sì fọ́ àwọn tó gba rìwáyà yìí wá látọ̀dọ̀ Abu Hurairah látọ̀dọ̀ asaru yìí wọ́n kéré sáwọn tí wọ́n gba hadith yìí wá látọ̀dọ̀ Abu Hurairah àwọn tó pọ̀ jù nínú àwọn ashabu Abi Hurairah wọ́n ní táwọn rí tí Abu Hurairah máa ṣe o ọba hadith yìí mu bájábá tẹnubọ gbáre àbí bẹ́ẹ̀ lómi ìtọ́ bá rí i máa kọ́ àwọn pé káwọn ọ̀fọ̀ lẹ́ẹ̀méje àkọ́kọ́ náà nàgẹ́ bí béèrè tó béèrè ni pé láti yanjú ẹ̀ ni pé àkọ́kọ́ ní táwọn afáàfin yanjú ẹ̀ ni pé àwọn tí wọ́n gba hadith wá wọ́n sì mú nílà ká ìgbà àwọn tó gba pé Abu Hurairah máa fọ́ lẹ́ẹ̀mẹ́ta lọ èmi nìyẹn. ẹ̀kejì ni pé wọ́n ń pe kíní kan nínú qaida sharia pé al-ibratu bima rawa la bima ra'a al-ibratu bima rawa la bima ra'a bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ó ṣeé ṣe ń gbà míì kéèyàn gba hadith anabu muhammad sallallahu alaihi wa ima wa bẹ́ẹ̀ nínú ulumul hadith àwọn afáàn báàbù kan ní báàbù man hafiz alhaditha wa nasi báàbù man hafiz alhaditha wa nasi pé ó ti gba hadithi yìí wá ń gbà kan rí but lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún òun náà gbàgbé kọ́ńtẹ́ǹtì hadithi yìí ń bẹ̀ pé ìyàn lòun náà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tají ni pé ah, nítorí máa ń ṣe yìí ẹ ti gba hadithi kan wá táwa ti kọ́ kalẹ̀ láti bí ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn irú àwọn báyìí òun náà wàá ṣẹ̀ṣẹ̀ wàá tají yóò wá padà síbi hadithi yẹn ni wọ́n fi gbé kọ́ ìdà ṣẹ̀rí àkalẹ̀ pé kódà bá a bá rí pé ẹni tó gba hadithi wá ọ wá ṣe nǹkan kan gbà kan tó yàtọ̀ fún hadithi tó gbà wá ó ṣeé ṣe kó ipò gbàgbé torí pé al-ibratu bima rawa la bima ra'a náà wallahu a'lam. Assalamu alaikum warahmatullahi ìbéèrè tèmi nípa kí ajá bá tẹnu bọ omi tí ànábì àwọn mọ́sàfúra ní kí á da omi yókù nù tó bá jẹ́ pé bí mọ́sálásí àwa dààmú omi sílẹ̀ mọ́sálásí ìfẹ́ lápèjúwe àwa dààmú omi síbẹ̀ sọ ajá wọn lè wá àtẹnubọ irú omi yẹn báwo la ti fẹ́ sí. ìtumọ̀ ẹni pé ẹ ń sọ pé omi tó pọ̀ àbí àti dáhùn eléyìí jẹ̀jọ́ ipe idha balaga al-ma'u kullatayni lam yahmil al-khabath ẹ̀rí pé anábìwá muhammad sallallahu alayhi wa sallam dẹ́kọ̀ máa ń bẹ bí ọ̀rọ̀ rẹ̀ nígbà tá anábì fẹ́ sọ àdéhìí wa tò ní ó ní fi ina'i ahadikum ìtumọ̀ ẹ̀ pé kọ̀ńténà tó máa ń wà bá làdéhìí tiwa tò ní wí but omi tó bá pọ̀ òun la sọ ń jẹjọ omi tó bá pọ̀ kí ni ta sọ ń jẹjọ tá a bá rántí òun ni pé ní omi tó bá pọ̀ tó bá fi di pé ní ẹ̀gbin tó kó sínú rẹ̀ ó ti parẹ́ àárín orí pa ẹ̀gbin yìí mọ́ sẹ̀rí àsìlámù yọ̀ǹda fún wa pé ká tẹ́gẹ́ ni ká lóru omi báyìí tò nípa báyìí tómi bá pọ̀ irú adáàmú omi ni àbá pọn mi sínú bíríkà ńláńlá kan ni eléyìí tí àbá ti rórí pa ẹ̀gbin nínú omi yìí sẹ̀rí àsìlámù yọ̀ǹda fún wa pé ká lò wallahu ta'ala a'lam. Um, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ah, nígbà tí a ń sọ̀rọ̀ àwọn ìyọ̀ǹda tí Islam fún wa nípa ìgbà tí a ń sọ̀rọ̀ pa àwọn ìyọ̀ǹda tí Islam fún wa nípa gbẹ́ka sí ajá um, nínú ìgbà wọn tẹ mention oníkan tó yẹ pé ó ni pé kí ẹ̀ máa tajá ṣọ́lé àbí kí ni ìdájọ́ Islam lórí ilé ṣó ìgbàláyé wà fún àbí kò sí ìgbàláyé fún. ìbéèrè wọn ó clear ká máa fún lórí pété ní ìdáhùn sí ìbéèrè náà hadith anabu muhammad sallallahu alaihi wa sallam àti ká fúnra wa pé oríṣi ajá mẹ́ta ni sẹ̀rí àfààyè gbà wá ajá ọdẹ ajá tá a fi ń ṣọ́ ẹranko àtajá tá a fi ń ṣọ́ oko wa. كلب آه كلب صيد أو كلب زرع أو كلب ماشية نعم ìbéèrè tí wọ́n wá béèrè ni pé láyé òde òní tá a wà yìí àwọn erékọ́ náà kan bẹ tọ́pọ̀ láwọn ẹ̀mí ń lo ajá tí ó sì sínú mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ yìí òun ni pé ṣíṣe rí àgbà wá láyè ká máa fajá sọ́lé ṣíṣe ìsìlámù gbà wá láyè ká máa fi ajá sọ ilé. al ibn abi zayd al-qayrawani al ibn abi al-Qayrawani òun ló ṣe tíra tá à ń pè ní kitabu risala kitabu ar nínú tíra tó popular jù especially Nàìjíríà bíi nípa ọ̀rọ̀ fíkú. alimam ibn abi zayd al-Qayrawani irú béèrè tẹ béèrè yìí ó ṣẹlẹ̀ nígbà ayé alimam ibn abi zayd. ìpè inú mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí ń bẹ̀ pé ní káfí ajá sọlé. imam ibn abi wa ni tá a bá ronú sí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí ṣẹ̀rí àgbàgbà wa láyé yìí nǹkan kan jẹ́ common factor láàrin mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ kí gbogbo wọn jọra wọn especially kálíbù máa ṣíyàtìn wà kálíbù sára ẹ̀ ajá tá a fi ń sọ oko àtajá tá a fi ń sọ àwọn ẹranko wa nígbà téèyàn bá sì nídìí àti fi ajá sọ ẹran tí ò nídìí àti fajá sọ oko tó yẹ pé gbogbo àtẹran tí àtòkò tí ẹ̀ tó fẹ́ sọ inú ilé rẹ̀ lọ́wọ́ Ibn Abi Zaidi ni irú ẹni báyìí náà lẹ́tọ̀ọ́ hadith anabi lòun náà lò láti fi ajá sọ ilé torí pé ní alimami ibn abi zaidi ìtàn yẹn pọ̀ ní ilẹ̀ morocco ní ibn abi zaidi ń gbéǹgbà yẹn wakana yaskunu fi atrofil madina ẹnu odi ìlú ní ibn abi zaidi ń gbé àwọn olè máa wá dà wọn láàmú púpọ̀ ńgbà yẹn ní ibn abi zaidi wá ṣe fatiwa pé ní tọ́ba pé ní láti protect ilé mi tá a sì rí ipá já wúlò bẹ́ẹ̀ látara kálíbù masíyàtìn wà kálíbù zara'i Ibn Abi Zaid níbẹ̀ yẹn bá ní ntọ́fẹ́ sọ́nlé náà ọlẹ́tọ̀ olóru ajaba yìí. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfa wọn fara mọ́ ráàyè Ibn Abi Zaid. tó nípa báyìí ni pé kí ni sọ́márì ni pé pé ní tọ́ba di bọ̀rúra téèyàn ò rí mẹ́ǹsì míì láti sọ́lé àfi wájà oríṣiríṣi ọ̀nà ní ń bẹ èèyàn lè gbọ́dẹ àmọ́ tó bá dé dọ̀rúra pé ní àfi kóun wájà tí ó máa sọlé insha allahu ta'ala gẹ́gẹ́ bí ráàyò alimami ibn abi zayd náà àwọn aṣáájú wa tá à ń tẹ̀lé nínú ẹ̀sìn òní ibn abi zayd al-Qayrawani insha allah kò ní kò ní láìsí wallahu ta'ala a'lam. ìbéèrè tèmi ni pé gẹ́gẹ́ bí a ṣe ń sọ ní pé a ń sọ nípa igbá what of